الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته قد أقفل الله أتمنى فون أسواجنا نبي محمد من كي يبارك يعطيه kọ́ wá sórí láti mú fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́ wá láti tó bẹ̀rẹ̀ kọ́ wá láti jẹ́ kan rẹ̀. Ah, lára àwọn masáàlù tí àwọn afọ́nmẹ́lúgbà tó ń ṣe pẹ̀lú àwẹ̀ òun ni gẹ́gẹ́ bí kùránì ṣe gbéra pé faman kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra ẹni bá jẹ́ aláàárẹ̀ nínú yín àbọ̀ wà ní arìnrìn-àjò tí ò gbààwẹ̀ yóò mọ̀ san padà lọ́jọ́ mi eléyìí fi yé pé bí gbogbo wa ti wà láyé gbogbo wo lè wà lérí kọ̀ǹdíṣàn kan ẹni tí ó wà pẹ̀lú àlàáfíà tó péye ó wà ẹni tí ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn wà ẹni tí ó wà nílùú ó wà ẹni tí ó sì rìn àjò wà láti máa rí náà. ẹni tí ọba wa bọ́ sípò pé ó wà ní ìdùbúlẹ̀ àìsàn tí kò gbádùn tó yẹ pé àárẹ̀ yìí àárẹ̀ tí ara kan ìwòsàn fún ni wọ́n nínú ẹni báyìí ìṣesí mẹ́ta òun ló wà fún. alákọ̀ọ́kọ́ kí àwọn má jẹ́ ìṣòro fún láti gbà bákan náà kó sì má jẹ́ kí ó kó ìnira bá wọ́n á pé bí àárẹ̀ rẹ̀ ṣe rí ni a jẹ́ pé àárẹ̀ bẹ́ẹ̀ kò dí àwẹ̀ gbígbà lọ́wọ́ ẹni tí rárá ń fọ́ díẹ̀ àbọ́sìkì díẹ̀ ń dààmú àbí Eh, ọkàn ní àpalára díẹ̀ tí ó pọ̀ jù tí ó àfẹ́tì àwẹ̀ tọ́lú dandan ni kí ẹni bẹ́ẹ̀ gbà kò sáǹfààní fún kó àádọ́ ní ṣùgbọ́n kì í ṣe irọ́ ààrẹ tí fẹ́ sọ ìdí ìpinnu di ẹ̀tọ́ fún mi. ẹlẹ́ẹ̀kejì òun ni kí àyè ìṣòro fún láti gbà ṣùgbọ́n kò bá ẹgbẹ́ pé yóò jẹ́ wàhálà fún mi. ìyẹn kò lè kólera kankan bá tó bá gbà wọ́n ní eléyìí ni màkìrú òun wọ́n kọ́ kókó sí kí ni kọ́ gba ààwẹ̀ màkìrú òun ni fúnra ẹni bẹ́ẹ̀ kò bá mu kó òun ni ẹni tí ààwẹ̀ kò nira bá tó bá gbà yóò kò nira bá tó bá gbà bóyá o lè fa àìsàn sílá àbí kò ní jẹ́ kí ó tètè gbádùn àbí oògùn tí ẹni ọmọ lò bóyá bí wákàtí mẹ́ta mẹ́ta àbí mẹ́rin mẹ́rin ni tí ò bá sì lò yóò àfẹ́tẹ̀ ara àjẹpẹrẹ níbẹ̀ dandan ni kí ó sì nù ni fún kí ó gbàwọ̀ yóò padà máa san gbèsè àwọn ọjọ́ yẹn padà ní alámọ̀dé yẹn tẹ̀lé nìyẹn. wọ́n ní aláàárẹ̀ tó bá tún lọ lọ́sàn àwẹ̀ tí sì ń retí kó wọ́n gbádùn fún òlẹ́sàn gbèsè létà ó padà mọ̀ pé àárẹ̀ tí ń ṣe ó ti di kíróníkì àárẹ̀ nínú rẹ̀ ní báyìí ayékùn tó kù tí ó máa ṣe ní kọ́ máa fún aláìní ní oúnjẹ jẹ gbogbo ìdíje ọjọ́ tí ò bá fi gbà wọ̀ tí aláìsàn tó bá gbádùn lọ́sàn àwẹ̀ tí ó sì gbàwẹ̀ tẹ́lẹ̀ wọ́n nígbà tó ti lágbájú wọn sọ àwọn ṣé yóò mẹ́ni dúró láti fi bọ̀wọ̀ fóṣù àbí yóò sì lè jẹun gbà tó ti jẹun lọ́wọ́ àárọ̀ tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ méjì náà lọ́wọ́ àlọ́dọ̀ àwọn ọ̀rọ̀ sí kọ́dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ nípa àjò tó dé lọ́sàn sínú ìlú tí ó sì gba dé tí yóò mẹ́nu dúró ni àbí ó sì lè jẹun. pé ààwẹ̀ eh, yóò fa àárẹ̀ fún ẹnìkan àbí kò ní jẹ́ kó tètè gbádùn irú ẹni báyìí wọ́n lẹ́tọ̀ọ́ fún wọn máa gbààwẹ̀ láti fi mójútó àlàáfíà ara rẹ̀ lẹ́yìn náà yóò padà máa san àwọn ọjọ́ rẹ̀ padà bá jẹ́ sí pé <coughs> àìsàn tí ń ṣe tí wọ́n ì tí ì rí oògùn fún wọn ní ìdájọ́ rẹ̀ ìdájọ́ aláàárẹ̀ tí wọn ò tí ì mọ rí ìwòsàn fún àìsàn tí ń ṣe ni irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ fún aláìní ní oúnjẹ jẹ. à ń sọ pé wọn ò tí ì rí àìsàn fún àwọn tí ì rí ìwòsàn fún àrùn àrùn yẹn torí pé ànábì jẹ́ wa kò sáàrùn kan tọ́lọ̀ ń dá àfi ní kí ó fi ìwòsàn rẹ̀ pí ẹni tó mọ̀ mọ̀ ẹni tí ó mọ̀ mọ̀ tí wọ́n bá sì wá mọ̀ kò túmọ̀ sí pé àmì pé àmì gbóògùn àmì tí ò gbóògùn á kò tọ́ fún ìsìnkú kí wọ́n bá wọn sọ rẹ̀ pé àmì tí ò gbóògùn kò sí àmì tí ò gbóògùn. ṣé talábìlì fún náà méjì yìí ṣé àwọn tí wọ́n lọ pé àmì tí ò gbóògùn ní ábìlì fún àbánẹ́bì tó sọ pé ọlọ́run ọ̀sà ìsàn àbí tó ń gbé kó fi ìwòsàn rẹ̀ tí tara tó gbàgbọ́ tàbá ní àgbànábì bọ́ ó sì ṣe ká nínú Islam tàbá dáhùn tó rà nábì pé ọ̀rọ̀ yóò àgbànábì sọ yóò wọlé à ìyá lè di kẹfẹ nítorí ẹ̀. náà wọ́n ní gbogbo ẹni yóò tí bá rẹ̀ kan pé kó wọ́n gbádùn níbi àárẹ̀ tẹ́ ń kó tó wá gbádùn kó tó ráàyè láti lówó ọmọ ọ̀sán gbèsè àwẹ̀ ọlọ́ọ̀ni kọ́lọ́jọ́ dé wọ́n ní kò jẹ̀bi sí awéwò àwọn fámìlì rẹ̀ ní òsì jẹ̀bi sí kan kò sí gbèsè kan tí wọ́n bá san torí pé kò sí láǹfààní àti kan lọ́jọ́ fi dé táìmù kò sí èyí sí àǹfààní fún wọn ní àpèjú ìlúkù ẹni tí wọ́n ti ṣe abẹ fún wọ́n yá ní twenty ramadan ọba ti twenty six ramadan náà kú gbogbo àwọn ẹjọ́ mẹ́rẹ̀ẹ̀fà ọ̀gbá kò sí nǹkan fún torí kò sí láǹfààní tó fi lè fi tán tó fi kú ìgbẹ́ni tó bá yẹ sí pé ó ṣe rẹ̀ ó dé àròjọ mẹ́wàá torí àrẹ̀ tó ṣe lẹ́yìn oṣù kan ó gbádùn ó tún wá lọ oṣù méjì mẹ́ta mẹ́rin sí lẹ́yìn ìgbà kó tó wá kú ìgbà tí ò sọ̀hún àìpá àǹfààní rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n bá san báyìí òun nìyẹn. na ẹni tó bá gbé sí pé ààrẹ rẹ̀ ààrẹ rẹ̀ ọwọ́ àti oríkì tí ó gbà rẹ̀ kì í sì ń fún alẹ́ òní lóúnjẹ. níta àwọn ọmọ onímọ̀ ọ̀gbà ìjọba àánà apadà jẹ́ ti oògùn fún ni fún àwọn tó ń ṣe tí wọ́n ti ní kò gbóògùn tẹ́lẹ̀ wọ́n á padà rògùn tí rẹ̀ tẹ́lẹ̀ ni. nínú àwọn arí ẹni yìí lò ó tó sì gbádùn àlàáfíà dé ẹ̀yìn rẹ tó ní àwẹ̀ náà ló lò tó ti fáwọn ló jẹjẹ ìyẹn náà ti lọ ìyẹn ti lọ bó ṣe jẹ́ nìyí abẹ́lẹ́wọ̀n bàbá àríkẹ́lá bó ṣe àlékún àgbọ́yé fún ẹnì kankan wa kó àwọn ẹ̀rọ àti gbígbọ́ kọ́lá tó ń kọ́lá jẹ́kàn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم.